وكما حث الرسول صلى الله عليه وسلم على ذلك فيما صح عنه من الأحاديث واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله لا زلنا في الحديث حول حقيقة الإسلام عباد الله قد بينا فيما سبقت من الخطر ما المراد بحقيقة الإسلام وما تتعلق منه حقيقة الإسلام وبينا عباد الله أن الإنسان المسلم في حاجة ماسة إلى تحسين إسلامه كما أرشد إلى ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة ولذلك قوله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه واعلموا عباد الله أن من لم يحسن إسلامه يقع في أهل الأمرين إما أن يقع في المعصية في المعاصي والذنوب وإما أن يقع في الكفر والشرك بالله العظيم واعلموا عباد الله أن الأمر الأول هو الذي يسبب نقصان الإسلام والذي ينقص من إسلام المرء وذلك لأن المرء إذا ارتكب ذنبا أو فعل فعل خطيئة وذلك ينقص من دينه وينقص من إيمانه ولكنه لا يزال مسلما وهذا ما قاله الله سبحانه وتعالى في قوله إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وما سوى الشرك وما سوى صرف حق الله سبحانه وتعالى الخالص لغيره من المعاصي من المخالفات فهو آه، فهو إثم فهو ذنب وهو معصية وهذه الأشياء لا تخرج صاحبها عن الله ولكن ينقص من إيمان ينقص من إيمانه واعلموا عباد الله أن الله أن الله سبحانه وتعالى أمرنا بطاعته ونهانا عن عصيانه ومخالفته وإذا لم يحدث المرأة إسلامه وقع في الذنوب من أنواعها وقع في أنواع من من المعاصي والخطايا ومن ذلك عباد الله ما يرتكب بالألسنة ومنها ما يرتكب بالجوارح ومنها ما يرتكب آه، بالقلوب ومن الذنوب عباد الله ما يتلفظ بها الإنسان كالغيبة والنميمة والسب واللعن والشتم وغير ذلك مما يرتكب باللسان ومن ذلك ما يرتكب بالجوارح مثل الزنا والنظر إلى الحرام وأكل مال مال اليتيم وأكل الحرام وغير ذلك من أنواع المعاصي ولم عباد الله أن من داوم هذه هذه الخطايا والمعاصي يكون قلبه يكون قلبه أسود كما ثبت عن النبي صلى الله عليه وسلم فيما رواه أبو هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إن المؤمن إذا إن المؤمن إذا ارتكب إذا أذنب ذنبا كانت نقطة سوداء في قلبه كانت نقطة سوداء في قلبه فإن تاب ونزع واستغفر سقل منها وإن زاد زادت حتى يغلف قلبه فذلك قول وفذلك قول الله سبحانه وتعالى أو فذلك الران الذي ذكر الله سبحانه وتعالى في القرآن العظيم بقوله كلا بل ران على قلوبهم ومن داوم على المعصية ولم ولم يتب إلى الله سبحانه وتعالى ولم يستغفره صارت تلك الخطايا والذنوب نقطة سوداء في قلبه حتى يغلف بذلك قلبه فالعياذ بالله من ذلك واعلموا عباد الله أنه ثبت أيضا من حديث آخر رواه حذيفة بن اليمان رضي الله عنه فيما أخرجه البخاري ومسلم أن النبي صلى الله عليه وسلم قال تعرض الفتن على القلوب كالحصير عودا عودا وأي قلب أشربها نقطت فيه نقطة سوداء حتى وأي قلب أنكرها نقطت فيه آه، نقطة بيضاء حتى تصير على قلبين على قلب أبيض مثل الصفا فلا تذوقه فتنة ما دامت السماوات والأرض والآخر أطول مربادا كالبوز مجفيا لا يعرف معروفا ولا ينكر منكرا إلا ما أشرب من هواه متفق عليه أدوك الله بارك ولا أدوك كاتك فالنبي صلى الله عليه وسلم أدوك الله بارك ولا كما باوا تابع النبي كما باوا كما باوا نويل على النبي صلى الله عليه وسلم تجوب تجوب إلى القيامة أيها الله بارك ولا

ibi ká bẹ̀rù ọlọ́ọ̀bá àlekíọlá nípa apá àbúsí ẹ̀ká bẹ̀rù ẹ̀ bákanáà kẹba nabi sallallahu alaihi wasallam bá nabi zai máa ń ṣe wá lójú kòkòrò tánàbí máa ń pàkíyèsí wa lọ sí ibi ìpáyà ọlọ́ọ̀bá àlekíọlá táwa lọ lè mọ̀ pé ìbẹ̀rù ọlọ́ọ̀bá àlekíọlá yìí túláàsì ní fún kálukú wa túláàsì ní fọ́kùnrin túláàsì ní fóbìnrin túláàsì ní fọ́mọdé túláàsì ní fágbàlagbà kábẹ̀rù ọlọ́ọ̀bá àlekíọlá sí àbáwà ẹ̀yàn orí a ti ń tẹ̀síwájú ọ̀rọ̀ lórí nǹkan tá a pè ní hakikatul islam èyí tó jẹ́ islam òdodo tánàbí sallallahu alaihi wasallam mú wá fún wa èyí tó jẹ́ islam òdodo tánàbí sallallahu alaihi wasallam fi jọ́sìn tó fi jáde láyé èyí tó jẹ́ islam òdodo tánàbí gbé kalẹ̀ báwọn sàábẹ́ ànẹ́bí táwọn náà tàkà tó fi wá káàkiri tó dé lónìí látara pé àwọn eríṣiríṣi tí ń rárí wọnú islam tí ń sáré látara pé àwọn èèyàn tí ń pa àwọn nǹkan tì nínú islam tí wọ́n yọ ọ́ kò bẹ́ẹ̀ látara àfẹ́ ẹnu àbí látara ìmọ̀kan òun lábi ní bùkátà sí ká máa ṣèwádìí kásì máa kẹ́kọ̀ọ́ kásì máa rárá wa létí ní gbogbo ìgbà nípa ìsìláàmù tí ànábì sallallahu alaihi wasallam tó mú wá fún wa kábílẹ̀ ìbọ́kù nínú wàhálà ìmá pé nǹkan mí lẹ́sìn tó yàtọ̀ sí tá ànábì sallallahu alaihi wasallam mú wá fún wa ẹ̀yẹrúṣọ́ ọlọ́ọba àríjọlá àṣàlàyé fúnra pé ẹ̀sìn ìsìláàmù wà yìí ẹ̀sìn kan ni tó nídìí àtúnṣe ẹ̀sìn kan ni tó nídìí ká máa sàfọ̀mẹ́ẹ̀ ẹ̀sìn kan lè tó nídìí ká máa ṣe dáadáa gẹ́gẹ̀ bó ṣe ká ṣe kò wá sí ọ̀nà tààgbà káàfi <clears throat> máa tẹ̀sí dáadáa tẹ́sí ó fi dúó bó ṣe ẹ̀kẹ́sì ojú tó tayọ ọ̀nà tá ànábì sallallahu alaihi wasallam júwe fún wa ànábì júwe ọ̀nà náà fún wa ànábì wá sọ mara ìsì gbogbo ẹ̀ ó gé e ní kúkúrú síbi gbólóhùn pé min husni islami limari tarkuhu ma la ya'ni asàlàyé fún agbé gbogbo nǹkan ló kójọ sábẹ́ hadith yìí nítorí pé tọ́mọlẹ̀ yóò bá ti fi tí ó kàálẹ̀

tẹ́yàn bá ti wá pọ̀ tí ò bá wá ṣe ìsìláàmù rẹ̀ dáadáa tí ò bá mójútó ìsìláàmù rẹ̀ tí ò ṣe tàhátínú ẹ̀ gẹ́gbà náà sallallahu alaihi wasallam ti sọ fún wa irú ẹni bẹ́ẹ̀ yóò já sínú ni méjèèjì aburú ni àmọ́ aburú kan jíjù kan lọ ni inú alákọ̀ọ́kọ́ inú ọ̀nà ni kó já sí ṣọ́fọ́rọ́sílì máa fíyá wọ́dúnú òun ni kó já sí inú kòtò inú àwọn kòtò ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi àwọn tọ́lọ ọba àlekè láni a máa jẹ́ bẹ́ẹ̀ ẹ́ a máa kó sínú ẹ̀ nígbàtí yóò bá ti kéde tí yóò bá ti kójú tó ìsìláàmù rẹ̀ àbí kó ti já sínú ọkùnrátù billahi al-azim wal billahi min zalik àbí kó ti já sínú kòtò pé kó pa nǹkan mìí papọ̀ mọ́lọ́wọ́ ọba àlekè ọlá tàbá lọ lè wo ogun àwọn ọ̀nà méjèèjì yìí ẹ a rí pé tọ́lọ́wọ́ba àríkẹ́ọlá jíwe fún wa nínú àwọn ìyapa tí ẹ̀mọ̀ ìyapa ọlọ́wọ́ba àríkẹ́ọlá ìtọ́lọ́ méjì tọ́lọ́wọ́ba àríkẹ́ọlá jíwe fún wa gbogbo ìyapọ̀ ọlọ́run tí ó máa tẹ́lẹ̀ pátápátá láyé yóò kó sábẹ́ méjì náà ni inú kókó sábẹ́ ẹbọ kókó sábẹ́ ìpáǹkà mípapọ̀ mọ́lọ́wọ́ bá àríkíọ́lá si kó ní òun ò ní ẹnikẹ́ni tó bá ní ìpapọ̀ mọ́ ẹnikẹ́ni tó bá

a fi àánú rẹ̀ báyẹn lò ibi a o tẹ̀mí lóòtọ́ o ṣe sábàáyì o sàwọn ogun tí mo ní ọmọ sí o ṣe lóòtọ́ àmọ́ gafartulak mo forí jí ọ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá fi rahma yóò fi bẹ́ẹ̀ lùmí ìlú tó bá jẹ́ òfin alfiyama bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá yóò fi ádìlú rẹ̀ yóò fi dọ́gbàdọ́gbà déédé rẹ̀ yóò fi bẹ́ẹ̀ lùmí ìlú tó bá jẹ́ àmọ́rú ẹni bẹ́ẹ̀ ò ní ṣe gbére tó bá jẹ́ òfin alfiyama òun náà ló fà ló fi jẹ́ pé àgbọ́dọ̀ mọ́ fọkàn balẹ̀ lórí ẹ̀ṣẹ̀ àgbọ́dọ̀ mọ́ fọkàn balẹ̀ lẹ́yìn ìyapọ̀ ọlọ́wọ́ bá àríkíọlá látara pé kí ni látara tó gbàdé yorùbá púpọ̀ sínú ṣíríkù ẹ̀ àwọn ẹlòmíì wọn a máa ń gbára lé mú áyà báyìí wọn wà ní ẹni títà àtàmọ̀ sí àdé ó

sáàtọ̀ ipé ìmọ̀ sí ìsìláàmù kù òun a máa kú ìsìláàmù yàn kù ní òun a máa dí ìmánìyàn a máa jẹ́ kí mọ́nìyàn ojú wálẹ̀ ní kò ní bá ìmánìyàn jẹ́ pátápátá kò ní ní kéyàn ó máa kéyàn má jẹ́ mùsùlùmí yóò máa wájú wálẹ̀ ẹlòmíì ti ẹ̀rẹ́ irú àwọn ẹni náà tó bá jọ gbéjà kìyàmà tàbí ìjọ yíwa pé ọlọ́ọ̀bá àríkẹ́ láni wọn ò ní ṣe gbére núná ọlọ́ọ̀bá àríkẹ́ láni wọn nìkan lọ lè mú ẹni tó jẹ́ pé dédé ọmọ náà gún nínú ìgbàgbọ́ ẹni tí máa ń rẹ̀ nínú náà

irú àwọn nǹkan tó bá ti jẹ́ ẹ̀tẹ̀ àfikà máa jìnà sí àfikà máa sáfún tẹwàá díkò tí wọ́n láti gbọ́dọ̀ máa sáfẹ́tẹ̀ yìí bẹ́ẹ̀ náà ní ká ní nínú ọkàn wa ipé kò sí bá a ṣe ṣe bá a ṣe lè ṣe dáadé ṣe ọlọ́wọ́ bá lè jọlá ọlọ́run ọba àríkíọlá ló dá mọ́ wa bẹ́ẹ̀ ó dá wa ní pé a máa ń sin ọlọ́run ọba àríkíọlá ni lọ́wọ́ ọba àríkíọlá sọ pé kúlù mínú àdámà kúlù mínú àdámà ká sọ òun alẹ́bí ní gbogbo ọmọ ànábì àdámà pátápátá alẹ́bí ní aláṣìṣe ni wá alẹ́bí ní ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa kò sí ẹni kankan tí èsì ẹlẹ́ṣẹ̀ ni wa alẹ́bí sallallahu alaihi àwọn ẹlẹ́ṣẹ̀ ọmọ ànábì àdámà àwọn náà ni at

àlejọ́lá ló pàdé wọn pẹ̀lú àforíjì tó ju ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ síwájú ọlọ́ọ̀bá àlejọ́lá lọ tó látara di eléyìí ìdí ọlọ́ọ̀bá àlejọ́lá máa ń pè wá sí ìdí ànábìsọ̀láwà àlejọ́lá máa ń pè wá sí ìpè ká máa túbà lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá àlejọ́lá ní gbogbo ìgbà kọ́dà ànábì kọ́ wa nínú nínú súnà ànábì sallallahu alaihi wasallam nínú àwọn àgbàrù táàmà ṣe nígbàtà bá sálámà sálẹ́rì irun astaghfirullah astaghfirullah ẹ̀mẹ́ta alákọ̀ọ́kọ́ wí tàbá sálámà sálẹ́rì irun eléyìí náà túnmà pé àwọn àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run bá àríkẹ́ ọlá ni àwọn ọ̀nà tánàbí máa ń gbà túbá lójoojúmọ́ nígbà ọgọ́rùn-ún e- àwọn àgbàrù sọ́bà wal a rí pé ìtúbàlọ́sọ́tọ̀ ọlọ́run ọba àríkọlá ìbẹ̀ẹ̀bẹ̀ kò sí tó gbà tó tàbí pé kí ni ìgbè gbogbo wa ẹlẹ́ṣẹ̀ ni wá kò sẹ́ni tí ò lè tẹ́lọ́run kò sẹ́ni tó mọ́ yóò wá rí ààrẹ pé àwà yóò ààrẹ tẹ́lọ́run ah, láìláì tá àwà yìí wọ́n dá ẹ̀rú ẹni tí bá ń sọ báhùn ọ̀rọ̀ tí ń sọ ogun ẹni tẹ́lọ́run ni ọ̀rọ̀ tó sọ pé àwa igbó olè tẹ́lọ́run ó ìjì tẹ́lọ́run báhùn látara ọ̀rọ̀ tó sọ nítorí pé ọmọ ànẹ́bí Ádámà ni ọlọ́ọ̀bá àríjọlá ti kó ẹ̀yìn ọrụ jọla bá àríkíọlá ẹjá lọ lè máa ti pé ọkàn wa tọ́lọ́wọ́ bá àríkíọlá dámọ́ wà yìí ọlọ́wọ́ bá àríkíọlá dá ẹ̀mí wa ní ẹ̀mí tó ni ẹ̀mí tó tó jẹ́ pé tàbá ṣe dáadáa dáadáa àwọn bẹ́ẹ̀ bá wá sàbúrú àbí bá wùwà tí ó dá in tí ó ma dá sínú ẹ̀mí ẹ̀ òun náà ni yóò ma fi àbàwọ́n tí yóò ma fàbàwọ́n sínú ẹ̀mí ẹ̀ yóò ma fi nǹkan dúdú yóò ma kan sí orí ẹ̀mí ẹ̀ ẹ̀mí tó ti fún kiri ni àbáwọ́ Abu Hurairah radiyallahu anhu inú hadithu wọn wọ́n pẹ̀lú alátọ̀dà anábi sallallahu alaihi wasallam anábi ní innal mu'mina idha adhnaba dhanban anábi ní mu'mini olódó tẹ́ríun ẹ̀rin alẹ́bí innal mu'mina ẹni tó bá jẹ́ múmìnì ìlà adúlábàdàmbán tó bá tẹ̀tẹ̀ kan ẹ ọ̀rọ̀ yìí túnmọ̀ yìí pé múmìnì náà ní máa tẹ̀ ẹni tí ẹ bá tẹ múmìnì tí èsẹ mùsùlùmí èsẹ lọ́wọ́ èsẹ lórí tí bẹ́lá rẹ̀ jú ẹ̀sẹ̀ lọ ẹbọ ní bẹ́lá rẹ̀ ń gan ó ti jẹ́ kíni ó ti gbé gbogbo tápẹ̀ lẹ́sẹ̀ ó ti gbé èmì ẹni tó jẹ́ kèfèrí lápẹ̀jú ẹlítẹ̀ ẹwà ń tẹwà àti pé kó má mutí ẹwà ń tẹwà àti pé kó má jalè ẹni tẹwà àti pé kó má ṣèsìná tó bá fọ́ tí ń kalẹ̀ tó bá kólé kalẹ̀ tó bá fi jìnà kalẹ̀ tó bá wá kú bẹ́ẹ̀ tí yóò pọ̀ nínú ìyọ́lọ́ ọba àlejọ́lá tó bá jọ gbìdà kìyàmá so iná ló fà tó jẹ́ pé gbogbo àwọn tó bá ti jẹ́ pé ẹbọ òun náà ni wọ́n ṣe àwọn ẹ̀ṣẹ̀ pé pé tí wọ́n láti ṣe àwọn ẹ̀ṣẹ̀ míì lọ́sára kàkún àwọn ẹ̀ṣẹ̀ oníṣẹ́ kò ní ìgbàgbà sí pẹ̀lú wọn nítorí pé kéré nítorí pé nítorí burú ju ẹ̀ṣẹ̀ lọ òun náà ní bẹ lára wọn òun náà ní kúkúrú òun náà ló fà tó jẹ́ pé mùsùlùmí mùmí ẹ̀ ní àwọn ẹ̀ṣẹ̀ tá a pè ní máa dúnà ṣírí Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní tí mú mìírí bá wá ṣe ẹ̀ṣẹ̀ kan adínàbà zamban ó tẹ́ṣẹ̀ kan yàní ọ̀rọ̀sẹ̀ tó sẹ́yìn ní sí nẹ́kẹ́rọ̀ ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù kó jẹ́ ó jẹ́ṣẹ̀ ó jẹ́ ẹ̀ṣẹ̀ tó fojú tẹ̀ ní ìdó fẹ́nu tẹ̀ ní ìdó fẹ́ríkèríkè ara tẹ̀ ní ìdó fi gbogbo ẹbí tẹ̀ bá fi ṣe ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ìdó fi ṣe ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ní Ànábì sallallahu alaihi wasallam ní kanat nuktatun sauda Ànábì ní tó bá tẹ̀ bá ti ṣe ọlọ́wọ́ lẹ́sẹ̀ kan Ànábì ní wọ́n wá ṣe kéré Ànábì ní wọ́n wá kán ìka dúdú kan fi qalbihi wọ́n wá kán sí ọkàn rẹ̀

tó bá wá sẹ́rí padà ó ti tẹ̀sẹ̀ ó sáwọn ó wá sẹ́rí padà wà náà za'a ó wá yọwọ́ kò níbi ẹ̀sẹ̀ yìí wà tẹ́sù fàárọ́ ó ti tọrọ àforíjì ọ̀sọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejọ́lá anábìnrin súnkìlà mìíràn anábìnrin wọ́n ti rà bá tí ò ní ní orípa ma bí á orípa kó tẹ ìgbàbáyì ní gbàbáyì ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́bà tí kíní yóò lè kọba parẹ́ kò bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ó tún wá tí kíní ọkàn rẹ̀ ó tún wá wà dáadáa bó ti wà tẹ́lẹ̀ so ìgbẹ̀ láti ma àǹfààní láńlá tí

záàdán ànábì ní tí ẹni òun bá tún wá lékún ẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ nídìí kò wá ronú pé kò túbá kò ronú pé kò yẹ́ ìpadà kò ronú pé kò lọ́tọ̀ àfúnjì lọ́lọ́lọ́ ọba àdìjọ́lá ànábì ní záàdán ànábì ní kíní dúró tí wọ́n kán sọ́kà rẹ̀ ohun yóò tó wá mọ̀ lékún sí ó bá tó ó mutí lónìí wọ́n kàn sí ó jalè lọ́la wọ́n kàn sí ó ṣe hátà yóò fàbí àkọlùmù anábi tí tí ó fi dé kíni tí ó fi dé bìláàfù tí ó fi dé kíni tí ó fi dé kọ́bà fún ọkà rẹ̀ nǹkan dúdú yìí ní wà á tẹ́ kíni oníwà gbogbo ọkà rẹ̀ pátápátá mọ́lẹ̀ irú ẹni bá oníkìí kò wá ní sí ààrẹ kankan nínú ọkà rẹ̀ mọ́ tí ó funfun gbogbo ó wà tẹ́gẹ́rẹ́ gbogbo ó sallallahu alaihi wasallam wá ní fadhalika rọ́n alladhi dhakara Allahu fi kitabihi Ànábì ní eléyìí òun ni arọ́n ìtọ́lọ̀wọ̀ bá àríkẹ́ lájúwé fún wa nínú al-Qur'an ìtọ́lọ̀wọ̀ bá àríkẹ́ lásọ pé kalla bal rana ala qulubihim ma kanu yaktubun ẹ̀ ọlọ́wọ̀ bá àríkẹ́ lásọ pé àwọn wọ̀nyí àwọn tí wọ́n pọ̀tọ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlá àwọn tí wọ́n jíyà tó bá tí wọ́n jíyà tó bá jí ọ̀gbìdà kìyàmà àwọn náà eléyìí nínú àwọn orípa ẹ̀ṣẹ̀ ni ó túnmọ̀ pé bíyàn bá ti ṣe lọ́run tí bá ń túbá ọlọ́run bá alékẹ́ ọlọ́run máa gbà lẹ́rú tí bá ń ṣe lọ́run tí bá ń túbá ọlọ́run bá alékẹ́ ọlọ́run máa gbà lẹ́rú àmọ́ tó wá pé tó wá tẹ̀síwájú níbi ẹ̀ṣẹ̀ títí ń bá náà lọ tó fi wá di ó bá ẹ̀ṣẹ̀ sáábà ti ẹ̀ka fún kankan ẹni ọkàn rẹ̀ ó padà dúdú tí ó dúdú ó súnmọ́ púpọ̀ dàwà tí lọ ibi tí ó fi ṣe kéde tí ó fi tẹ̀kọ́ sọ́pọ̀ ọlọ́ọ̀bà àdíkọ́lá aqulu ma tasma'una wa astaghfirullaha li wa lakum wa lisa'iril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 أبي هريرة رضي الله عنه ومن آثار الذنوب والمعاصي والاستمرار عليهما أن صاحبه لا يعرف معروفا ولا ينكر منكرا وذلك من آثار الذنوب والمعاصي كما ثبت ذلك من حديث النبي صلى الله عليه وسلم الذي رواه حذيفة بن اليمان رضي الله عنه. أنه الله عليه وسلم àtọ̀lùgbàtí kẹfún anábì sallallahu alaihi wasallam àríkún kí ọlọ́ọ̀bà àríjọ́lá àríkún orí ajẹ́jẹ́ sáré ọlọ́ọ̀bà àríjọ́lá ọba àrùbá anábì sallallahu alaihi wasallam àti gbogbo àwọn tó bá tí ó ti di ọjọ́ ìjà kìyàmà ẹ̀yẹ́ ló ti ọlọ́ọ̀bà àríjọ́lá nínú àwọn nǹkan tí ìmọ̀ dé bá ìsìláàmù yàn nígbà tí Yorùbá ti dúró ibi tí wọ́n lè dúró nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà àríjọ́lá nígbàtí yóò bá ti dúró láti gbìyànjú láti jẹ́ kí ìsìláàmù yẹn ó dáa gẹ́gẹ́ bí ìsìláàmù sáà nàbí sallallahu alaihi wasallam wá fún wa nínú àwọn kan tí máa ń ṣẹlẹ̀ òun náà ni èyí ó máa kó sínú àwọn ẹ̀ṣẹ̀ èyí ó máa kó sínú àwọn ìṣedéédé èyí ó máa kó sínú àwọn ìgbé tọ́nà ọba àlejò ọlápàá láti káṣe ìgbé ìdùsílẹ̀ èyí ó máa kó sínú àwọn nǹkan tí ọlọ́ọ̀ba àlejò ọlá ní á máa ṣe èyí ó máa ti gbogbo àwọn nǹkan báyìí ó túmọ̀ yìí pé àdúró níbi tọ́nà ọba àlejò ọlá kò lè ká dúró sí ìwà máa ṣe ọlọ́wọ́ bá rí jọ láyìí tó jẹ́ pé òun náà ni sábàbí tí ìsìláàmù ya máa bí mẹ́ẹ̀ òun náà ni sábàbí tí ìmánì máa bí jíwù àwọn oríṣiríṣi ọ̀nà òun náà ni wá máa ń gbà tí máa ń gbà wáyé anábì sallallahu alaihi wasallam anábì júwe fún wa nínú hadithu rẹ̀ mí ní suratul fitan ala al-qulubi kal-hasiri 'udan wọ́n náà nàbí sallallahu alaihi wasallam ó ní fìtínà jẹ́ ríhun ó ní wọ́n máa wá pìrìsẹ́ǹtì ẹ̀ sí ọkàn sí àwọn ọkàn àwọn èèyàn ẹ̀ wọ́n máa gbé fìtínà wá sínú ọkàn èèyàn ẹ̀ ṣẹ̀tọ́ ni wọ́n máa gbé fìtínà wá sínú ọkàn èèyàn ó dá kalhazir nígbàtí ẹ̀bá bẹ́ hun ẹni kalhazir ẹ̀rí pé tó bá bẹ́ hun ẹni àwọn ẹ̀fán àwọn ẹ̀túntún ogi oníwọ́n máa tò papọ̀ mọ́ra wọn tó máa tò papọ̀ mọ́ra wọn tí ó fi wá di odidi ẹni alẹ́bìnrin bí ó ti máa gbé fìtínà wá sínú ọkà ya yóò ti máa ń gbéwá lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan anábíwá ni wà á yíò kọlùbí òṣìrí bá ha lókè tàbí bí i dókítà tó ń sàúdà anábí ní yọ ọkàn tọ́kàn tó bá ti wá lọ lè gbà Ànábì sallallahu alaihi wasallam ní wọ́n kan dọ́tì dúdú wọ́n kan ìkíkan dúdú kan wọ́n ti kàtíbi ọkà rẹ̀ ẹ̀n ọmú ẹ̀fún ẹ̀yọ ọkà wá ẹ̀n ọgbà wọlé tó bá tún mú mi wá ó tún gbà wọlé yóò ti wá di gíní yóò ti fígbà tí ẹ̀ bá ń fún ẹ ní ó jẹ́ pé ní tẹ́rẹ ní tẹ́rẹ onáyẹ̀ fi mú jọ Ànábì ní bí ó tẹ́rí nù Ànábì wá ní wà áyù qalbin ankaraha Ànábì ní ọkàn tó bá wá kọ fìtínà yìí ẹ̀n nígbà tí fìtínà yìí dé tí ṣètàrí pé wá ọkàn tó anábì sallallahu alaihi wasallam ní kanat anábì ah, nínú kìtà sí ìhí lókùtàtún bẹ̀ìdọ̀ anábì nínú ọkàbá wọn fi kíni wọ́n ká ìkíkan funfun sí ìtumọ̀ ẹ̀ náà ní pé ọkà tó ti má ní ọkà tó funfun wọ́n tó wá sí kíni wọ́n tó wá fi funfun sí tọ́kà wọ́n fi wá sí kíni tí ó fi wá má tí ó mọ̀ dáadáa so ọ̀nà owó òun náà ni ọkà ó fi kọ́ ọ̀nà olè yóò fi kọ́ nígbàtí ìsinà bá dé ọ̀nà méjì ní máa wáyé àwọn ẹlòmíì wà tó jẹ́ pé wọ́n kọ́ ẹ̀yìn wọ́n kọ́ ní kíkọ́ alákọ̀ọ́kọ́ ẹ̀yìn tí ṣètàní bá gbé wọ́kàn rẹ̀ yóò gbọ́kàn kó bẹ́ẹ̀ kò ní ìsàbúrú ọ̀nà kanilẹ́yìn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà rí pé irú ẹni bẹ́ẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ pàtó ṣe kiri nígbà tó ṣe àìdáná ó tó wá túbà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá irú ẹni bẹ́ẹ̀ náà wọ́n àwọn ọmọ ènìyàn wà wà lórí ọkàn méjì e wà wà lórí ọkàn méjì ọkàn alákọ̀ọ́kọ́ alábi ní sọ́fà ní ọkàn alákọ̀ọ́kọ́ òun náà ni ọkàn tí ó kùnkùn nígbàtí fìtínà bá lọ tán ẹ̀yìn gbàtán bá tó wá àwọn ọmọ wà pín sí méjì látara látara àwọn ẹ̀ṣẹ̀ látara gbogbo àwọn tó bá alákọ̀ọ́kọ́ alẹ́bí ní alákọ̀ọ́kọ́ ni ọkàn tí ó funfun mísìlù sọba yóò funfun yóò tún wá lé bí àpáta yóò lè débi pé kò ní sí ààyè títí tí ó gbà wọ́bẹ̀ alẹ́bí wá sọ fún wa pé fàlá tẹ̀dúrùhù mísìlù máa lẹ́ àmọ́ ti sábà wá sí wọ́n àrùn alẹ́bí ní àwọn kàbáyì ìdínà kan lópin ìgbà tí sánmà àti ilẹ̀ẹ́lẹ̀ lópin ìgbà tí bá ń bẹ Ànábì sallallahu alaihi wasallam ó ní wal akhar ó ní ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọkàn Ànábì ní aswadu murbadan Ànábì ní ọkàn ní yóò wá jí kíni àwọn kàkọ́ dúdú tí àwọ̀ rẹ̀ wà dàbí kíni àwọ̀ rẹ̀ ó dúdú yóò

ẹ̀ẹ́bẹ́ bá ń ṣe wá sí fún pé ilé ìdọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá pàwọ́ láti káṣe kò ní rí bí dáadáa kò ní mọ́ sáńpẹ̀ rí dáadáa tí ó pè súnmọ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlá gbogbo àwọn nǹkan tí ẹ máa kò mọ́ nǹkan kan sí bàjẹ́ kò sí kankan láti tó tí ò dá lọ́dọ̀ rẹ̀ gbogbo ọ̀gá pátápátá nǹkan tó dáa ni kéèyàn mọ́ fura síra ẹ̀ nígbà tọ́kàn èèyàn bá ti lọ síbi pé <clears throat> kéèyàn orí bàjẹ́ kéèyàn mọ́ ká sí bàjẹ́ tọ́kàn èèyàn bá ti lọ síbi pé tá a bá rẹni tí ń ṣe wà sí pé nǹkan báyìí ó dáa kéèyàn mọ́ á rò pé wàhálà wọn ti pọ̀ jù ẹ̀mọ̀ ṣe díẹ̀ díẹ̀ wàhálà wọn ti pọ̀ jù àìmọ́ ibo ní òsírú ẹ̀ àwọn míì bẹ̀bá àwọn tó jẹ́ pé inú mọ̀ pé irú ẹni báwọn níbi láyé àrífùmà àrùfàn kò fẹ́ dáadáa màmá wàlà yíò kí irun mú kẹrán kò sì fẹ́ tako tó jẹ́ ìtọ́kọ̀tọ́ tí ọlọ́ọ̀bà àríkọlá ìtọ́lọ̀ọ̀bà àríkọlá ní ká mọ́ débẹ̀ tó jẹ́ àbútọ́lọ̀ọ̀bà àríkọlá ní ká jìnà sí irú àwọn bá wọn pọ̀ pọ̀pọ̀ láwùjọ wọ́n máa tako àwọn arẹ́lómi ìdí ò bá ti bá mú ìdí ò bá ti bá píríncípù jẹ mú òun náà lẹ́rìí tí ó máa tako náà nǹkan táwọn ṣe táwọn yẹn ṣe yóò dá àmọ́tẹ́ bá pè sí nǹkan míì àbí tẹ́ bá sọ ni yóò máa sọ pé tó dáa ni kí n fún alákòjú ẹnìkan wọ́n ni alákòrí ẹ̀ ní máa kìí ṣe pé irú ẹni yìí ń sàkó látara gbégede látara àgbọ́ ìṣẹ̀ tó ní látara príncipù rẹ̀ tó ní ike agbóléṣe àmọ́lọ́jọ́ kó fi dáhùn tẹ́mà á lọ́ẹ̀ sílé òkú tó ti kú ẹ̀yẹ kó takò kìí sì lọ àmọ́rú ẹni bẹ́ẹ̀ ní tí orí kò sí ìtọ́ka rẹ̀ gbá wá nípa ìfìdáwò ní pé à ah, òun gbá tí ẹ̀ nítorí pọ́kẹ̀ gbá tí ẹ̀ ni so ẹ tí bá ti ń lo príncipù rẹ̀sìn ẹ̀rì pé yóò mọ̀ kẹsẹ̀ bọ́ tẹ̀lé èyí lo príncipù ara inú ẹ̀sìn ọlọ́wọ́ bá àríkíọlá ní tí yóò mọ̀ bí tako nǹkan ní ẹ̀sìn òun náà ni òfin ọlọ́wọ́ bá àríkíọlá èdè yóò mọ̀ bí gba nǹkan wọlé nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá àríkíọlá òun ni nǹkan tọ́lọ́wọ́ bá àríkíọlá bá pa wá láfẹ́ àti ìta ànábì wasallam tánàbí wa sọ wa so látara jẹ́lé ẹ jẹ́ ká ṣọ́ra fún sí ìsìláàmù wa ní àwọn ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ pọ̀ bí àwọn ọ̀nà tí ẹ máa ń gbà rí orí lọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ ọlásìpọ̀

ọwá gbá ẹsẹ̀ sáábà ọkàn rẹ̀ ó wà ṣéjì kúrò ní annafsul mutma'inna ọkàn rẹ̀ ó wà di annafsul al'amara ọkàn rẹ̀ ó wà di ọkàn tó jẹ́ pé kò ní pa kankan tó ju kí lọ tó ju àṣẹ tí ó dá lọ yóò máa pa láti nǹkan tí ó dá ó náà ni ó máa pa ṣe irú àwọn ẹni bẹ́ẹ̀ lọ́kàn wọn bá ti rí báyìí ẹ̀yìn ọkàn nǹkan méjì ni ó máa wá pàdé lára wọn ẹ̀mí wọn máa bú wọn sọ́mà ti dáadáa sọ́mà ti nǹkan tó dá níṣe ọkàn kó sì máa sọ pé àwá ìdòṣe wá sí báyìí ẹ̀yìn yóò máa bá wí lórí ẹ̀ tó bá sì tí ẹ̀ bá dín dérú péjì báyìí tó gbígbà tó bá sí nǹkan tí ó dá ọkàn kan ò sọ fún ọ ẹgbẹ́ ìbádọ̀ mọ́ sọ pé ọkàn mi kan ní kí n ṣe ọkàn mi kan ní kí n má ṣe so ọkàn tí ń sọ fún kò ṣe dáadáa àwọn oníṣe ọkàn tí máa ṣe kéré ọkàn tó fọkàn mọ́lá nafsul mutma'inna àmọ́ ọkàn tí bá ti ń sọ fún ọ ibẹ́ aburú ni kò ṣe ọkàn tí bá ti ń sọ fún ọ tó fẹ́ ṣe dáadáa fẹ́ má ṣe fún àwọn èèyàn náà wúlò jàre tó bá ṣe fún àǹfààní olùfẹ́ rí lára rẹ̀ lọ́dẹ̀ mọ̀ ìpé ọkàn rẹ̀ ti di kéré ọkàn rẹ̀ ti di an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 اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم